èso ojúmọ́ rẹ ń tẹ̀síwájú bó sì ṣe ń tẹ̀síwájú làwa náà ń tẹ̀lé ànílò ẹ̀yìn láíláí tó màmá wa honorable Fájuyì wọ́n sì wà níkàlẹ̀ láti Àdó Èkìtì lọ́hùnún à ń sọ̀rọ̀ nípa àwa obìnrin eh, ṣe àní ipa tá à ń kó nínú ìdàgbàsókè orílẹ̀ ó ṣàlàyé pé obìnrin ò nílò púpọ̀ ṣáàtì fún wọn lówó kékeré obìnrin ó fi ṣe òwò yóò jèrè kódà wọn ń kọ́lé lórí owó tẹ́yìn kan máa wò pé owó pẹpẹ súùpù owó bíà owó mm, mm, ṣàfòbìnrin ìjẹ́kóbìnrin kó mú nǹkan tó dáa kó mú jáde láti bẹ̀ tó màmá wa kó tó di pa lọ sí ilé agbára mo ní àwọn ìpèníjà wo ló ń kojú àwọn obìnrin wa á mú láwọn obìnrin ọ̀dọ́ á mú ní àwọn bí abilékọ á sì mú ní àwọn obìnrin àgbàlagbà àwọn ìpèníjà wo ló ń kojú wọn tí ò fi jẹ́ kí wọ́n lè ní ìdàgbàsókè tó bí wọ́n ṣe nílò rẹ̀ lọ́kàn. ǹyẹn ṣe olóòtú ara bíi tẹ́ lẹ́ẹ̀kan náà ni a ti gbàgbọ́ pé owó ńlá ló wò fóbìnrin o owó ńlá kọ́ ló wò ibi tó bá ti fóbìnrin náà ni ó ti bẹ̀rẹ̀ ìyẹn ìkan kan kọ́ adúpẹ́ náà fún ìjọba àpapọ̀ báyìí ọ̀rọ̀ trédámọ̀ ní tó ń fún ọ lọ́jà yìí ó máa ràn wọ́n lọ́wọ́ gidigidi. trédámọ̀ ní ten thousand. bẹ́ẹ̀ ni táwa kan wò pé ten thousand. ó dà múrọ́ ọmọ kan ó gboyún mò wá ní skul kò ní ìyàpẹ́ ní bàbá mọ́ nígbà tó gbéra èdè bíi kan ó wá ń kiri ẹ̀kọ́ òun ló ń tẹ̀kọ́ fún mi torí mo láìkẹ́ ẹ̀kọ́ gan gbogbo àwọn àbẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ah gbogbo ọmọdé yìí ò fẹ́ padà sí skul mọ́ nítorí mo mọ sórí ẹ̀ díẹ̀ ẹ̀ ó ní mọ́mí ò lẹ́kọ̀ọ́ yìí ó ló pè mí hmm. ó ní tí n ń ṣe tí n rí skul tí máa lọ sí part time ó ní màá lọ ìpèníjà kínní ni àìláàbò tó fáwọn ọmọ wa fáwọn ọkùnrin ṣe wọ́n ní ṣekúṣe ká kọ́ àwọn ọmọ wa bọ̀tọ́ ọmọ tí ò ní ìyàtà ló fẹ́ wá kọ́ o hmm. àyè òfin bẹ́ẹ̀ sí àwọn olùkọ́ náà làá mọ̀ báyìí kọ́ máa àwọn guidance and counselors in schools kọ́ máa bá wa bá àwọn ọmọ sọ̀rọ̀ nípa family planning nítorí àwọn state government ń ṣe state mi lẹ́kìtì yìí mo nà pé kò náà eh, eh, Lagos state náà ń ṣe kọ́ máa fún wọn ní education kọ́ máa fún wọn ní ẹ̀kọ́ nípa bí wọ́n ṣe lè dáàbò bo ara wọn kì í ṣe lọ́wọ́ oyún nìkan àti lọ́wọ́ àìsàn ẹ̀ tá a bá tún gbé pẹ́ẹ́lí sókè tá a wá wo àwọn bíi abilékọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ti rí ìyàwó ẹ̀ táṣọ ẹ̀ mọ́ díẹ̀ wàhálà dé lábá bẹ̀rẹ̀ sí jà èyí tó yẹ kó fi máa bọ́ gbẹ́gbẹ́ ọkùnrin jà ń gbòòrò àgbẹ̀sẹ̀kù bí òjò pẹ̀lú ìyàwó níwà ilé wa tó kun powder jù bóyá ọkùnrin ti ń wò á ju á dìgbàmú. Hmm mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún Ọ̀dẹ̀lúbísí Fáyẹmí ìyàwó gómìnà eh, Èkìtì state ó ti ṣe òfin láti ìgbà tán àkọ́kọ́ wá wọn ló ti ṣe òfin sílẹ̀ tẹ́ báyìí lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá báyìí ó tún wá gbé lárugẹ sí i àti pé ó ń pe ìjọba ó ń pe gbogbo àwọn èèyàn àti ìyá àtọmọ ó yẹ ẹjẹ àjọgbá kì í ṣe pé bóyá kò fẹ́ kán nà yàn nìkan ẹni tán bá nà lénìí tán bá bóyá wọ́n nà nínà eh, àlùbami tó jẹ́ pé ó ń láti lọ sí hospital ara owó tó fi ṣòwò ní wọ́n bá díẹ̀ á tún láti ná lára ẹ̀ níṣẹ́ oògùn. Hmm. àti pé yorùbá gan nípa alánà pàlẹ́ ní bójú òun bá fọ́ bá fọ́ bá ìbà ìní ó dà o hmm, <laughs> ara ló fà bọ̀ eh, sí i so trader mọ̀ nìyẹn ó ti fún wa lọ́nà àbáyọ màá tún rọ àwọn ìjọba ìpínlẹ̀ yòókù náà ọ̀rọ̀ pa na obìnrin mo tẹ́lẹ̀ pé wọ́n ní ọ̀yọ́ ṣe gan-an ṣe pé tó bá ti na obìnrin àmì sì pé tó bá ti dájọ́ fún òun ló nílé inú mi dùn jọ ti mú ka kínní hmm. táwọn gbogbo stéètì nàìjíríà bá lè ṣe kínní yìí tí wọ́n dẹ̀ fẹnu kò láti mú un ṣẹ mo ní ọmọbìnrin kan tó jẹ́ eh, agbẹjọ́rò tó ń ṣe ní Ministry of Justice lẹ́kìtì ó wà lára àwọn tó jẹ́ pé gbogbo àwọn ọmọbìnrin wọ̀nyí náà mú akitiyan gbogbo fídà lẹ́kìtì náà mú akitiyan pé tá à ń lu obìnrin yìí kó dáwọ́ dúró kì í jẹ́ kóbìnrin lálàáfíà hmm. tó o bá ẹni tí o bá lálàáfíà o lè ṣòwò ẹni tí o bá sì lè ṣòwò kò lè jẹun o hmm. a wá tún di adẹ́rùpọ̀kọ̀ fún Nàìjíríà hmm. àwọn ọ̀nà tá a fi lè gbà yọ ni pé ká ṣòfin ká tún rí pé à ń fún wọn ní ẹ̀yáwó ká lè àwọn nǹkan wọ̀nyí òun ṣe nǹkan tó pọ̀ rárá dẹ́nu àwọn obìnrin wa tó dàgbà ká rọ̀ wọ́n ká rọ̀ wọ́n lọ́rùn débi pé ìwọ̀n ibi tí wọ́n ti fẹ́ ṣòwò ibi tí wọ́n ti fẹ́ tajà hmm. a ṣe pèsè fún wọn bí hmm. àpẹẹrẹ àwọn ìyá wa tó jẹ́ pé káńtà ni wọ́n níìdì náà hmm. nílò ká ṣe káńtà níwájú ilé níwájú ilé tí ò lágbára àti lọ sọ́jà mọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe rí téèyàn bá ti ní àròjinlẹ̀ á mọ̀ á dáadáa tá a bá ti lè lálòjinlẹ̀ pé aláti tọ́jú àwọn obìnrin torí pé láìsí obìnrin ìlú ò dùn o láìsí obìnrin ìlú ò dàgbàsókè o. ẹ jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa tó ti hmm. ṣetán ní ilé ẹ̀kọ́ hmm. tí wọ́n sì ń fẹsẹ̀ gbálẹ̀ kiri kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ fún ọ̀pọ̀lọpọ̀ wọn pàápàá àwọn obìnrin. ọ̀rọ̀ ìyànjú tí mo kọ́ ní fún ọ ní pé ẹlẹ́rù ló kọ́fẹ́ gbogbo akọ gbogbo àlà ń sọ pé ẹ amúwe wá ẹ bá ọmọ wa wáṣẹ́ ẹ bá ọmọ wa wáṣẹ́ mo máa ń sọ fún wọn ìgbà tèmi jáde mo máa fi ń ṣe àpèjúwe fún wọn ìgbà ìgbà yẹn ní jọbẹ mago kọ́kọ́ bẹ̀rẹ̀ nàìjíríà nineteen eighty three mo dẹ̀ wò ó mi ò kọ́ṣẹ́ catering mi ò kọ́ṣẹ́ tailoring ṣùgbọ́n tailor ìyá mi ò tailor YWCA ìwọ̀nba tí mo mọ̀ ń mo ṣe puff puff mo ń ṣe mọ́ínmọ́ín nǹkan tí màá tà lójúmọ́ ó ju tí pàápọ̀ ní ogúnjọ́ tí mo fi ṣe ojú owó oṣù lọ hmm. pé á dẹ̀ fún ẹ láàyè láti tọ́jú ọmọ ìyẹn ìkan ìkejì téèyàn bá wà wò wípé òun ò ní ẹ wọn ní téèyàn bá sọ pé òun lẹ́bùn kankan ló ń paṣẹ ni ò ìwò rẹ̀ dẹ̀ finifini hmm. bó o bá lẹ́bùn kankan lọ kọ́ṣẹ́ ọwọ́ hmm. mo lọ́mọbìnrin tó ń ṣe lọ́ọ̀yà mo ní ìtó jẹ́ mass communicator mo ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ kò sí kankan nínú wọn tí ò ní ṣe ọwọ́. tó tiẹ̀ fi sátífíkẹ́ẹ̀tì ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ bá rí tí mo kun ojú tó gbogbo ẹ̀rí rin gidi ọmọ mi akọ́wájú adájọ́ náà ló bá ń kun. Hmm. tẹ bá rí tí mo ṣe aṣọ mi tó ìkànnú àwọn ọmọ mi ọmọ mi nínú òṣèlú ló ránṣọ ìbáyìí Hmm. tó ó ní mọ́mí òní kìtì máa wọ̀ wọ́n á máa bèrè gbogbo ti ràn òkè rántí o lórí aṣọ tó fún mi fọ́dún. èmi ò tiẹ̀ gbà lọ́rùn yín ni èmi ò gbà lé èmi ò mọ̀ wọ̀ <laughs> bẹ́ẹ̀ bá rí lọ́rùn mi lórí ètò kẹ́mọ̀ pé mo ti gbà lọ́wọ́ mọ́mí wa ni ó yá. kó tó di eh, ẹ̀yẹ lẹ́ ó fún mi ní December bóyá December twenty kìíní kan ló fún mi hmm. lẹ́nu ọdún yìí àtúntún ó ti tún bẹ́ stáìlì mi tó pọ̀ sọ́run àwọn èèyàn hmm. àwọn èèyàn ńláńlá dẹ̀ wá ní. àwọn èèyàn dẹ̀ tún máa béèrè pé àyíkú lẹ́tí wọ́n jọ. ọmọ tá a dẹ̀ ń sọ yìí o ó ti jáde ó ṣe biochemistry Hmm. mo tún lọmọbìnrin kan náà ó wà nínú àdókìtì ńbẹ aṣọ náà ló rán àkáǹtì ló ṣe ní fólì hmm. mo ní àpọ̀lọpọ̀ wọn ìmí ìṣe dry cleaning hmm. wọ́n ní ọwọ́ ẹni ló ń yó ni káwọn wa bá ti dèwò pé iṣẹ́ ìjọba nìkan kọ́ mo tún máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ lọ kọ́ bá a ṣe ń sin adìẹ tó ń yé ẹyin àbí kẹ́ sin adìẹ lásán torí iṣẹ́ tí mo ṣe tó pé mi rí náà ni ó tó di pé mo dẹni tó ń ṣoko ọ̀pẹ. ẹ tún ṣoko ọ̀pẹ báyìí. ọkọ ọ̀pẹ ni iṣẹ́ tí mo. tẹ máa ń gun ọ̀pẹ ni àbẹ̀jọ. <laughs> olóòtú tóbìnrin bá ṣiṣẹ́ dáyé kan á bẹ̀ sí pa àwọn ọkùnrin ránṣẹ́ hmm. àwọn tó ń tẹ epo gan ọkùnrin ló pọ̀ jù nù wọn ṣe rí ọ̀rọ̀ tó eh, téèyàn ẹ̀ eh, wọn ní ká ti fi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ́ hmm. àwọn míì ò ní yẹ̀yẹ̀ wọn á ní aṣugudu wọn á gbé ṣugudu ẹ̀ lọ rárá o téèyàn bá rọra ń tò tó hmm. tó mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé mò ń ṣe ráìsì mo ṣe mo ta ráìsì wájú lérí o ọmọ skul àfọ eh? máa ma ní ẹ ìyàwó ṣíàmà ìyàwó ṣíàmà ló tó jẹ́ pé àkàntáǹtì gan accountant, ni mo ṣe lágbára lọ́mọ mo ṣe àkàntáǹtì ní hmm. ilé accountant ní poli mo ṣe àkàntáǹtì ní yunifásitì hmm. tó jẹ́ pé mo kẹ́kọ̀ọ́ dójú àmì ṣùgbọ́n sátífíkẹ́tì kan lè gbọ́ ni o àfi hmm. téèyàn bá jẹ́ kó rí òun ó pé dáadáa mo wà ládó èkìtì kò síbi tó ti máa gba àkàntáǹtì ńbẹ̀ ibi tó tiẹ̀ ti máa gba àkàntáǹtì gan ò pọ̀ kọ́ tó máa sọ pé ìjọba sọ pé ẹ̀dá kẹ máa ti fún yàn níṣẹ́ o ṣé màá dúró màá máa wò ni èmi sì rè pé mo ti máa kọ́ ṣe màá ṣáà ra powder màá ra àpárá màá tọ́jú ọmọ mi sì bá fẹ́ káàmọ́ mi kójú kọ́kọ́ ju wọn rẹwà tó kò sí ọlọ́run lòun á bùkún iṣẹ́ ọwọ́ rẹ bó bá jẹ́ pòfò ló wà lọ́wọ́ rẹ náà o àfàìmọ̀ kó fọmọ́ mọ́dún fún lọ ṣùgbọ́n ṣáà ti wá nǹkan kún ọlọ́run lè bùkún hmm. tó túmọ̀ sí pé ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ bá ti ṣe tán kó tó dé pé NYSC gan ti ń ràn wọ́n lọ́wọ́ báyìí wọ́n kọ́ ọmọ ṣe ń to bíìdì wọn kọ ọmọ ṣe ń kun ojú wọn kọ ọmọ ṣe ń ránṣọ ní eh, ní. Eh, gèlè lásán gèlè tó ń wé àwọn kan owó lórí gèlè. olóòtú yẹn kẹsì ẹ má dé bẹ́ẹ̀ mọ́ hmm. ní eh, òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ọmọ wa kan ṣe ìgbéyàwó ọmọ kan wá wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ tó ń wé gèlè tó ń kun ojú mo kà á mi ò kà á máa ká yan fifteen fourteen tó ṣe rún mẹ́ àmì tó wé gèlè tó ń kun ojú mẹ́ ẹ̀yọ kọ̀ọ̀kan seven thousand yìí tí ò bá thousand tó bá tiẹ̀ jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ náà ni tax free tí kò sanwó orí o. àwọn ọmọ ilé yìí sanwó orí tó ń gbòòrò lọ́wọ́ ẹ̀. àní pé iṣẹ́ mọ̀ pé wọ́n bá ṣe òṣìṣẹ́ ìjọba ni wọ́n gbà á. ọmọ yìí lọ fún ara ẹ̀ ló ń gbélé mo bèrè mo kàn fi ṣe ẹ̀yẹ ni mo ní pẹ́ ṣiṣẹ́ mo ṣe ṣe mo ní ẹ́ láì sanwó orí ní olúmọ́ mi ò ní I pay my taxes. Hmm. ara kan ta láti kọ́ àwọn ọmọ wa náà nìyẹn hmm. tẹ bá ti ń ṣe nǹkan tẹ rí pé ẹ fẹ́ gùn pọ̀ mbẹ́ ẹ̀yọ̀ tọ́lọ́run ẹ̀yọ̀ tìjọba àyòkù àmọyín lọ́wọ́ á gbèrò fún késàrì ẹyọ tọlọ́run fọ́lọ́run. tó hmm. o kò sí àwọn ọmọ wa àfi tó bá jọlẹ ọ̀lẹ nìkan ni o lè gbélé yìí o kò ní ní nàìjíríà tàdé wá yìí hmm. ojú ọjọ́ ó dára débi pé kò sí nǹkan tó gbìn tí ó wù ó gbọ́n obìnrin àìmọye wọn bẹ́ẹ̀ ní òtò ń gbin àgbàdo. Hmm. tó ń gbin iṣu tó ń tẹ alágbàdo yẹn mo mọ̀ tó tó gbìn tó jẹ́ pọ̀ gidi gan ó lọ bá bàbá kan àgbàlagbà àgbẹ̀ gba katakata ṣùgbọ́n mo ti kọ́kọ́ gbin àgbàdo láyé àti torí pé olúwa o bùkúnṣẹ́ ọwọ́ mi yìí o tó di pé ah, ìlé wà nú àgbàdo ló lọ bẹ́ẹ̀ ni tó bá ṣe bàbá yìí tó bá ṣe ìkórè tán ló tó máa mú sanwó kan tó lò hmm. so ọ̀lẹ nìkan ni o lè gbé ìlú yìí o hmm. àìmọye iṣẹ́ ẹ wà àwọn tó ń yan ẹja hmm. mo rẹ́ni tó jẹ́ pé ọmọkùnrin tẹ̀lé léyìí ó ń yan ẹja ó ń yan pẹ̀lú ẹ ó ṣe kinní bíi kọ́bọ́ọ̀dù díẹ̀ báyìí tó ń fi náà fi ó ti wá dẹni tó ń yan lóní ńlá báyìí ẹja tó ń yan lójúmọ́ ó fish pond ẹja tó ń yan lójúmọ́ ó kéré àríró ẹ̀rí àwọ̀ ọ̀ọ́dúnrún three hmm. hundred so ọ̀lẹ nìkan la mọ̀ sọ pé kò síṣẹ́ kò síṣẹ́ hmm. iṣẹ́ ìjọba kọ́ ni iṣẹ́ o. kí lẹ fẹ́ sọ fáwọn full time housewife torí àwọn kan wà kò mí lówó náà kò sí nǹkan tí mo fẹ́ fowó ṣe tí bá ti béèrè lọ́wọ́ díà ó ah. máa fún mi lówó ní full time hmm. housewife ni mí. mo bá rú ẹ obìnrin bẹ́ẹ̀ gbàdúrà kò ní sú ọkọ náà ṣùgbọ́n bọ́lá ń ṣe dọ́kùnrin kì í pẹ́ sú wọn níṣẹ́ ló yẹ kéèyàn ní àjẹṣẹ́kù àti àjẹmọ́ná hmm. nígbà táwọn ìbá ti ń dàgbà wọ́n bẹ̀rẹ̀ sí lọ léèwé ńlá ṣọ́kọ náà nìkan ni ìgbàdẹ lọ bí òréré olótù hmm. a gbàdúrà kí àyípadà olówó òdì tálákà ṣùgbọ́n ayé obìnrin láyé hmm. <laughs> o gbogbo obìnrin láti máa wọlé nínú torí mo rẹ́ni tó jẹ́ pé ilé tó ń gbé jẹ̀rànjẹ̀ràn báyìí ni tí mo mọ lẹ́yìn ìgbà tó ń gbébẹ̀ ní bí àwọn ọdún bí ọgbọ̀n ọdún sẹ́yìn tí gbogbo iṣẹ́ àbẹ̀ ṣe tìmùtìmù gbẹ̀mùgbẹ̀mù Hmm. báyìí àwọn jẹ́ àìtí já. tẹ́ máa fi tiwọn gan tọrẹ máa tọrọ ńgbà náà tọrọ ńgbà hmm. náà àpọ̀lọpọ̀ nàìjíríà àpọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ní òsínmọmọ ṣe ń ṣe ẹná ṣe ń ṣètò ọlá hmm. àtọlà wọn débi pé a túbọ̀ máa gbèrú sí wọ́n á ti lò yànmùyànmù wọ́n á ti fi fẹ́yàwó wọ́n á ti fi ṣòkú tó bá lọ fẹ́yàwó mi ìjẹ́ náà ni ó mọ̀ olóòtú ìmọ̀ràn mi sírú ẹni bẹ́ẹ̀ ni pé kò ì pọ̀ ojú o bó jẹ́ nu pálọ̀ ni mo ti taṣọ́nà pálọ̀ rí mi ò kí mi fẹ́ mo ṣe yá dírẹ́sà rí gbogbo lowó ìdí máa ṣàtìmọ̀ kó dáa. ló mú ọ̀nàrẹ́bù tó ń gọ̀pẹ́ àbí ẹlẹ́yìn ẹ̀gọ̀pẹ́ ẹ̀kọ́pẹ́ ẹ̀kọ́pẹ́ mo dákun ọpẹ́ ni o. <laughs> táwọn màmá wa ọ̀nàrẹ́bù hmm. Fájuyì àti wò ó nípa ti ètò ọrọ̀ ajé hmm. àti nípa ti okòwò ǹjẹ́ àwọn obìnrin ni ipa tó ń kó nínú òṣèlú. <laughs> lóòtú ẹ̀dẹ̀ mú mi rẹ́rìn-ín níbo lóbìnrin wà. ráwọn obìnrin á ní wọn ò fún wa láàyè ni o eh. ẹ̀yin ẹ jẹ́ kó tiẹ̀ fi dán wa wò kóbìnrin eh. jẹ gómìnà kóbìnrin jẹ ààrẹ kó tó di pé ẹ máa dáhùn ẹ àlọ́lé hmm. agbára à ń bọ̀. <laughs>